Bí yóò máa yìn ọ́, bí èmi ti ń ṣe lónìí Olúwa. Alààyè ni yóò máa yìn ọ́, ọkàn alààyè ni yóò máa gbé ọ Àwa alààyè ni yóò máa yìn bí èmi ti ń ṣe ló ní olúwa ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè fún òun nìkan tó ń ṣiṣẹ́ ìyanu ńlá ẹni tó mú ojú wa rí oṣù titun mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ mo gbé ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ fún ààbò rẹ̀ fún ìpamọ́ rẹ̀ fún àánú rẹ̀ fún ìtọ́jú rẹ̀ fún kíkóyọ nínú ewu gbogbo lórí ayé ẹyin tó ń gbọ́ mi láti ibi gbogbo mo dá ògo padà sọ́dọ̀ ẹni tó ní nítorí tó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé wípé ògo ni fún orúkọ rẹ̀ a bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títun mìíràn oṣù títun mìíràn ọjọ́ títun mìíràn lórúkọ Jésù olùgbàlà nínú ìrìn àjò oṣù títun yìí gbogbo ọ̀sẹ̀ tó wà nínú ẹ̀ gbogbo ọjọ́ tó wà nínú rẹ̀ wà rí ìrànlọ́wọ́ Ọlọ́run ìrànlọ́wọ́ àtòkè wá ìrànlọwọ lọnà gbogbo ìrànlọwọ ńlá tí ó mú ọ làájá láì fara pa ìrànlọwọ ńlá tí ó mú ọ la òṣùyẹjá láì fẹsẹ kọ ìrànlọwọ ńlá tí ó mú ọ làájá tó ní pasán tó ní pòfo tó sì ní pàdánù rere ìrànlọwọ àtòkèwá lórúkọ Jésù olùgbàlà ó yá kó dìde sí ọ lọ́nà gbogbo wàá rí ìrànlọ́wọ́. Ní gbogbo ìgbà àti àkókò, ìrànlọ́wọ́ Olódùmarè tí ó mú ayọ̀ rẹ kún, ìrànlọ́wọ́ Ọlọ́run tí ìmọ̀ àwọn aṣebi, àwọn ẹ̀dá táa gbélé ayé lé lọ́wọ́ tí ìmọ̀ wọn ò ní jọ lórí ayé rẹ ní gbogbo ọ̀nà níbi gbogbo lórúkọ Jésù. Lóṣù yìí wàá rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Bí a ti ń wọ inú oṣù kọkànlá, òun ni ère yìí ń jáde lẹ́nu mi. Lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì. Bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí pé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfúrufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn, ọjọ́ dé ọjọ́ ń fọhùn àti òru dé òru ń fi ìmọ̀ Gbogbo ọjọ́ tí ń bẹ nínú oṣù yìí kò ní fọ ibi fún ọ. Lórúkọ Jésù lórí ọmọ gbogbo ọjọ́ gbogbo wákàtí tó wà nínú oṣù yìí kò ní fọ ibi nípa tiẹ̀ lórí bísínẹsì ẹ lórí ìrìn àjò rẹ gbogbo ọjọ́ gbogbo wákàtí tí ń bẹ nínú oṣù yìí kò ní fọ ibi fún ọ ààbò Ọlọ́run yóò dájú lórí ayé rẹ lóṣù yìí nítorí a kọ àwọn tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò gbé àbí òjìji olódùmarè lóṣù tuntun yìí lórúkọ jésù ìrànlọ́wọ́ fún ààbò ọlọ́run wàá rí gbà ààbò rẹ̀ yóò dájú lórí ilé rẹ̀ onísáàmù wípé bí èmi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi mo pe wà láàyè ọlọ́run láti dàpọ̀ mọ́ nínú ìrìn àjò oṣù yìí ìwà láàyè ọlọ́run láti dàpọ̀ mọ́ ilé rẹ ẹbí rẹ ìjáde àti ìwọlé rẹ láti rọ ibi dànù lójú ọ̀nà rẹ bí ìró àmì rẹ ti ń gòkè ìwà láàyè ọlọ́run kó wọnú ayé rẹ lọ ògo ni fún ọlọ́run wa nínú oṣù yìí oríire ò ìkorò nínú oṣù yìí ò ní jẹ ìkorò nínú oṣù yìí ò ní mọ ìkorò nínú oṣù yìí ọfà ìkorò ò ní bà ọ́ nínú oṣù yìí lórúkọ Jésù olùgbàlà gbogbo ẹ̀dá tó bá dìmọ̀ ogúnjọ́ lórí ayé rẹ̀ wọ́n forí ara wọn gbé e látinú ìwé Job mo kà látinú ìwé Job ìwé Job chapter five ẹsẹ̀ ìkẹfà. Eh, wípé bí ìpọ́njú kò tilẹ̀ ti inú erùpẹ̀ jáde wá wà ní tí ìyọnu kò sì ti inú rẹ̀ wù jáde wá ṣùgbọ́n a bí ènìyàn sínú wàhálà gẹ́gẹ́ bí ìpẹ́pẹ́ iná ti máa ń ta sókè ó ní a bí ènìyàn sínú wàhálà gbogbo wàhálà tó tiẹ̀ mọ̀nà tó gbà wọlé gbogbo wàhálà àti ìdààmú tó fira rẹ̀ ṣe ogun tẹ́jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún yìí lórúkọ Jésù Kristi kó o tó lo seventy two hours bí o ti ń gbọ́ mi ní àkókò tó ń gbọ́ mi ní orúkọ Jésù pàápàá jùlọ nínú ìrìn àjò oṣù kọkànlá yìí ah ìṣòro náà di àwátì ogun náà di àwátì lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ Ọlọ́run yẹn sọ ní ẹsẹ̀ ìkẹjọ ó ní ni èmi ó máa ṣe àwárí ní ọwọ́ Ọlọ́run ni èmi ó máa fi ọ̀ràn mi lé mo fi ayé rẹ lé Olúwa lọ́wọ́ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun mo fi ilé rẹ lé Olúwa lọ́wọ́ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun mo gbé ayé rẹ lé Jèhófà lọ́wọ́ nítorí ohunkóhun tá a bá gbélé lọ́wọ́ ó lè pamọ́ lórúkọ Jésù Kristi ohun gbogbo tí í ṣe ti ìwọ olùgbọ́ mi ayé rẹ ọ̀nà rẹ lórúkọ jésù olùgbàlà lóṣù yìí mo gbé lé olúwa lọ́wọ́ ewu ò ní wù ọ́ àwọn adánilóró àwọn aṣáájú ẹni di yànmọyànmọ wọn ní nípa lórí rẹ ẹsẹ̀ ìkẹsàn wípé ẹni tí ó ṣe ohun tí ó tóbi tí a kò lè ṣe àwárí ohun ìyanu rẹ̀ láì ní iye ẹni tí ó ṣe ohun tó tóbi tí a ò lè ṣe àwárí ìyanu rẹ̀ láì ní iye tí ó rọ̀jò sí ilẹ̀ tí ó sì mú omi rin ilẹ̀ lórúkọ Jésù lóṣù yìí yóò mú ilé ayé rẹ yóò sọ di ilé ọlọ́ràá ilé ayé rẹ kò ní di aṣálẹ̀ ilé ayé rẹ yóò sèso nínú ìrìn àjò oṣù yìí wàá sèso ìbùkún wàá sèso àlàáfíà nínú ìrìn àjò oṣù yìí gbogbo agbára gbogbo májẹ̀mú òkùnkùn ilé tó mú ọ ṣàṣedànù tó mú ọ ṣe sáà agbára àjíǹde sọdásán lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun oṣù yìí yóò pé ọ wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run wàá sì rí àtìlẹyìn rẹ̀ ẹsẹ̀ ìkẹwàá wípé tí ó rọjò sí ilẹ̀ tí ó sí ayé tí ó sì rin tí ó sì rán omi sínú ilẹ̀kílẹ̀ yóò rán sí ọ ohun táyé rẹ wàá rí gbà lóṣù yìí ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ẹsẹ̀ ìkọkànlá ìwé yẹn wípé láti gbé àwọn onírẹ̀lẹ̀ lékè kí a lè gbé àwọn ẹni ìbànújẹ́ ga sí ibi àìléwu lóṣù yìí yóò gbé ọ ga sí ibi tí ò léwu lọ́fíìsì ẹ yóò gbé ọ wàá rí ojú ènìyàn wàá rí ojú rere wàá rí ojú rere Ọlọ́run gbogbo ibi tó o bá dé lóṣù yìí wàá rí ojú rere rẹ̀ agbára rẹ̀ yóò gbé ẹ ga agbára rẹ̀ yóò gbé ọ lékè agbára rẹ̀ yóò lànà fún yóò sọ ohun tí ṣe tiẹ̀ láṣepé yóò fi ọkàn rẹ balẹ̀ yóò sì tẹ ọkàn rẹ lọ́rùn ẹsẹ̀ kejìlá wípé ó yí ìmọ̀ àwọn alárékérekè po bẹ́ẹ̀ ni ọwọ́ wọn kò lè kò lè mú ìdáwọ́lé wọn ṣẹ gbogbo ohun tí òkùnkùn bá gbèrò gbogbo ohun tí alárékérekè aláyídáyidà bá gbèrò lòdì sí ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ lórúkọ Jésù ó dasán lóṣù yìí ìmọ̀ bí òní jọlé ọ lórí ìmọ̀ kí mọ̀ kó má gbọ́dọ̀ jọ ètekéte kò lè dúró o ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn yóò forí ara rẹ̀ gbé torí olúwa làwa bá dúró ẹ̀dákẹ́dá tó bá gbá ogun jọ nítorí tiẹ̀ yóò fẹ̀mí ẹ̀ di ogun náà ọ̀ràn ò ní bá ọ ò ní rọ́ràn ò ní jẹ̀kúrò yóò dára fún ọ yóò dùn fún ọ ayé rẹ̀ á dùn ayé rẹ̀ á dùn ayé rẹ á lóyin ayé rẹ á láyọ̀ ibi ò ní bá ọ ògo ni fún Ọlọ́run mo súre fún ọ bí ọmọ májẹ̀mú Olódùmarè mo súre fún ọ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run Jehovah lórúkọ Jésù Kristi gbogbo ọwọ́ tó bá lòun ó gbé sókè fún ogun fún ọ lóṣù yìí ọwọ́ náà yóò rọ̀ yóò gbẹ yóò dohun tí kò sí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì torí ọ̀rọ̀ rẹ̀ wípé nígbà tí ọ̀tá bá dé bí ríru omi òkun ẹ̀mí ọlọ́run Jèhófà ni yóò gbé ọ̀pá mú sókè ní gbogbo ọ̀nà ọlọ́run yóò jà fún ọ ìrànlọ́wọ́ ìgbènijà wàá rí gbà lọ́nà rẹ gbogbo ìrànlọ́wọ́ ààbò ó ṣe ìlérí fún àwọn ọmọ Ísírẹ́lì bí àwa náà ti jẹ́ Ísírẹ́lì nípa ti ẹ̀mí àti ìwọ tó ń gbọ́ mi yẹn ó ní kíyèsí ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tóògbé bẹ́ẹ̀ ni kì í sùn nínú oṣù yìí olúwa ní olùpamọ́ rẹ olúwa ní òjìji rẹ ní ọwọ́ ọ̀tún rẹ ó wí pé òrùn kì yóò pa ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru gbọ́ eléyìí olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo yóò pa ọkàn rẹ mọ́ báyìí ni ọ̀rọ̀ ọlọ́run wí olúwa yóò pa á lọ àti ààbò rẹ mọ́ láti ìsinsìnyí lọ àti títí láéláé. Lórúkọ Jésù ọ̀rọ̀ náà kò ṣẹ mọ́ ọ lára. Ohun tó dáwọ́lé tó ṣe tí ìrí àdúrà yóò fi ní ṣẹ mọ́ ọ lára ò ní dáwọ́lé. Yóò dára fún ọ, yóò yí ọ kalẹ̀, ògo ni fún Ọlọ́run. Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, ní orúkọ Jésù Kristì. Hallelujah gbé ère àdúrà náà ti oṣù titun fún gbogbo àwọn ènìyàn rẹ pátápátá bí o ti ń ṣe yóò dára fún ọ bí o sì ti ń pin ìwọ tìkálára rẹ mo fẹ́ kó máa rántí wípé Jésù yóò dé lọ́jọ́ kan nítorí ìdí èyí máa gbégbé ayé tó tẹ́ Ẹlẹ́dàá rẹ lọ́rùn kó má bàa pasán ayérayé ní ìgbàkúgbà tó bá dé lórúkọ Jésù a ó ayérayé Jésù Olúwa wa. mi kò lè ṣe é kémi hallelujah. mi kò lè ṣe